أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسقف الله وبعلا نجله الحمد لله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìfẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá kọmọ bá nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ lọ́wọ́ bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀má lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá sánú wa láìka òní tó ń jẹ́ orúkọ kàlí ní ọgbọ̀n ológún oṣù Ramadan oṣù kọkànlélógún oṣù Ramadan 1447 an bá jẹ́ kò tafsir wà lọ ní markaz wa markaz umar bin al-khattab al-islami kadnayin bai sura ta ń kílọ́ na ní suratul aya ta ti ni aya 23 abi. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه ولكل أمة جنات جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله سبحانه وتعالى أتكلم إلى قلوبهم. ọlọ́run sí yí wà ní pé wọlé kó lè ọmọ gbogbo al'umma kan kọ̀ọ̀kan tààrí ẹ̀jẹ̀ alìnà mọ́sákan yẹ̀skúrò sọmọlọ́ alamárùkahùnmùn ba'imat an'am gbogbo wọn fún ní ààyè láti máa dú àwọn nǹkan láti tó sílẹ̀tọ̀ fún wa fa ilá okùnmù ilá un wáhid ọlọ́run ọba tẹ́ máa jọ́sìn fún ọlọ́run ọba kàtùsù náà ní kò tó méjì subhanahu wa ta'ala fàláwà aslamu ọlọ́run ọba náà ní fàláwà aslamu ọlọ́run ọba náà ní kẹ́ ti kíní kẹ́ juwọ́ ti sẹ́lẹ̀ fún kẹ́ gbà fún ọba ṣírí mọ̀kùbẹ̀tẹ́ẹ̀lì kẹ́ الذين إذا ذكر الله أطبق بوازي أطبق الله وبعضات بوهي ودلت قلوبهم ابن ووالي ابن ووالي وصابرين على ما أصابهم أتمنى ما في السورو لو ينتبه سلسيما وأقول أما أفعني أقيلا وني سورو أريد لا متعني عديم أقوم بالصبر على طاعة الله كما في السورو التي تلاشت الله

àbí ìgbà mùsíbà tí mùsíbà bá tẹ̀lẹ̀ sí ìhàn kí n ṣe sùúrù ọlọ́run ọba ni alẹ́rìnà ìzà zúkẹrẹ lọ́wọ́dí látkúlógún wọ́n sọ́ábẹ̀rí ní alàmá asọ́ábà wọn mọ̀ pé mi sọ́lá àwọn tó ń gbèrú dúró fún àgbà àwọn afá ní alìmùsọ̀lú na kẹfìr àwọn tó ń kírun pọ̀ wọ́n kọ́ ọmọ kírun kọ́ ọmọ ìkú kọ́ kọ́ ebi gbàtọ̀ bá di bí apá ayé ti ń sọ ara ọ̀ ara ọ̀ ọmọ kírun lásìkò tọ́lọ̀ fi sí inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ó di yẹwà àwọn sàhábà ridwanullahi alayhim tó bá mí ìsìnkú báyìí wọlé tọ́lọ̀ kò sí fún wọn wọ́n máa ní afọ́lọ̀n wọ́n máa ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn ìbábẹ́ túbẹ̀ ó ní owó wà ń bẹ̀ lóòótọ́ àmá alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó fi wá pé orí tọ́lọ̀ sí fún wa pọ̀ kí ní ẹni ìmọ̀ tọ́lọ̀ fún wa yìí máa ní lọ́nà tọ́lọ̀ sí pẹ̀lú àmánà ẹ máa mú àmánatul ìlìgbéyà ẹ máa mú fẹ́ òdodo ní kẹfẹ́ báwọn èèyàn sọ ẹ má torí pé ẹ fẹ́ gba ìyà fẹ́ fẹ́ gbélé ẹ máa sọ pé òsì ní Islam ee eh, abúlé ń bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ ọmọ ga o ó dé wa ànábì wa Muhammad sọ́sẹ́nà ó sọ pé ẹ̀nà nǹkan márùn-ún síwájú kí nǹkan márùn-ún tó dé ẹ̀nà kan ìtàní máa ń sàkábìlà hamsin ẹ̀lú nǹkan ẹ̀jànfààní ẹ̀kéré nǹkan márùn síwájú kí nǹkan márùn tó dé ṣàbẹ́ àbẹ̀ká kábìlà haramika ọ̀dọ́ yín gbàdẹ̀wà lọ́dọ̀ tẹ́ lágbára ẹ̀sàgùn àtìtì lókè ogun tó dé tọ́lápù kan bọ̀ tó gbé gbogbo ẹ̀rí lè gbogbo tẹ́lẹ̀ sí lọ́sọ̀rọ̀ ẹ̀rí lè fi máa yọ alókè lọ́ọ̀lẹ̀ ẹ̀rí lè fi máa tó ẹ̀sìn máa ná ọ̀dọ́ yín síwájú kí ogun tó dé lẹ́yìn náà fàràdìká kábìlà fìràdùká kábìlà ṣàkùlùkà àsìkò tẹ láàyè ẹná àyè tẹ níyẹn síwájú kí àyè láàyè tó dé ẹná àyè yín tẹ ní síwájú kí àyè láàyè tó dé ẹlẹ́ẹ̀kẹta òun náà ni jùnáàkà kábùlà fákìrìkì ẹbá lówó lọ́wọ́ ẹ̀tìmẹ́ owó yẹn nínú àgbọ́mọ̀ àìlówó tó dé lẹ́yìn náà sì hátúkà kábùlà sákìmìkà ẹ̀mí àlàáfíà tẹ́ni síwájú kí ààrẹ tó dé ọlọ́bà ààrẹ ṣe wọ́lọ́bà mọ̀dọ́lẹ̀ ń sáré ni wà ọ̀dà ọlọ́bà ọwọ́ apá ẹ̀nà ìtẹ̀mí ìwádìí ikú tó dé gbogbo àwọn tí wọ́n sí ẹ̀rẹ́ wọ́n bẹ́ kú báyìí wọ́n máa tọrọ one hour ìjọ kan gbé ló máa bèèrè lọ́wọ́ ọlọ́ọ̀bà kò fi fèsì يا الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون يقول أما أن أنت الله كنت فيه أما أوي أموالكم ولا أولادكم عن ذكر الله لا تريكم أموالكم ولا أولادكم ما يكدوك يا أي أباير هو ما يكون قديم ibi ìrántí ìrántí ọlọ́ọ̀bà ọmọ yẹn fàlù gáàlì ẹ máa yẹ dúkìá àbí ọmọ bá di lọ́wọ́ láti fi tọ́lọ́ọ̀bà àbí politics àbí nǹkan fáwọláìka ọmọlọ́kọ̀ síròmù àwọn ni wọ́n pòfò àwọn ni wọ́n pòfò ọlọ́mọdé àpòfò ẹ̀ta wọ́n àǹfíkò mímọ̀ ọlọ́ni ẹ máa náà tó àkùsì fún ní kábìlẹ̀ àyíyá àti àádàkùnlẹ̀ mọ́ọ̀tù síwájú kí màláíkà kúdé wá jù sáwọn ẹnìkàkan tó yẹ kó lọ́rọ̀ bí yóò máa pé láwùdá àkọ̀rọ̀tọ́nì ìlà ajẹ́lẹ̀ nìkọ̀rẹ́ bẹ ọlọ́ọba ẹlọ́mílá díẹ̀ sí ẹlọ́mílá díẹ̀ one hour péré wọn yóò máa tọrọ wọ́n lẹ́yìn wa kéré ọlọ́ọ̀lẹ̀ fún wa lérò gbàgbà ṣe ní gbogbo máa ń pa gbogbo gbàgbà ṣe ní jẹ́ yóò jáde pé ọ̀rọ̀ rí gbà wọn bí ìdí máa sọ pé ikú lórí ẹ̀ṣẹ̀ ni àbáni gbogbo ẹgbẹ́ lóko lọ sí nìgbà máa o ní ti ń bẹ lẹ́yìn ikú ojú ikú lọ ó di ti ń bẹ lẹ́yìn ikú ojú ikú lọ ọlọ́wọ́ bá لكان موت راحة لكل حي ولكننا إذا متنا بعثنا ونسأل عن كل شيء sẹ́gbẹ̀ẹ́ láti kú sán ọparí náà nù àbáni gbogbo ẹni tó lọ kú ó sì lọ sí nínú àmàrà o tí ń bẹ̀lẹ́ yẹn fà ní ó gbòdì lọ tí ń bẹ̀lẹ́ yìí kú gan ju kú gan lọ lọ́fà sayyidina Usman bin Affan radiyallahu anhu tí máa ń sọ̀rọ̀ nípa kú àbẹ́wọ́n sọ̀rọ̀ nípa nǹkan mí kì í dààmú pọ́jù àmọ́ ti mú ọ̀rọ̀ bá sàárè ìfẹ́sẹ̀ ara àkọlẹ̀ ikú ni yóò gbẹ́ kú ni yá àmì ọ̀rọ̀ ìmọ̀mí ní kí ló fẹ́ kú ní àà tí ọba wà láyé tó ọba ń jìyà sáré bá ń ṣe ó rẹ̀ bí sáré ààrẹ ti ẹ̀ lébi tiẹ̀ lọ sáré pé owó náà lòdì lọ ó rẹ̀ lébi tó fún táǹkà ju tiẹ̀ lọ àmánu sàárè òlẹ́rìn ẹ̀kan ìwọ́dì

àwọn tá a wà láyé rẹ̀ àti ìmọ̀ fìtínà tí ó bá wa ọlọ́run mọ́ gbèsè ìjìnà bú ọkàrà sí wa ó ní àwọn tá a wà láyé rẹ̀ àmọ́ tí ó ṣẹlẹ̀ sí wa ó sì dáadáa ṣẹlẹ̀ sí wa káwa náà kúkú dáadáa ọlọ́ọ̀bà ó ní wa ọlọ́ọ̀bà kó sàmẹ́nu káwa ẹ bá ti gbé èkó ẹgbẹ̀rẹ̀ ground lọ́fàá tí Ànábì Muhammad sẹ́lẹ̀ ó ní ẹ má máa kájú kó ẹgbẹ̀rẹ̀ ground ẹ máa kájú kó ẹgbẹ̀rẹ̀ ground bá gbé èkó ẹgbẹ̀rẹ̀ ground ẹ ọdún ìgbé oye ìtàkfíró lè àríkùn fàyínà wà láàrín yus'al ẹ̀kí ìkọ́bẹ̀ ìtàkfíró lè àríkùn ẹ̀tọ́rọ àforíjì fún àyáyí fàyínà wà láàrín tó bí ìsìnbá ìtàdó yìí ọdún kọ́kọ́sẹ̀ rẹ̀ kọ́sẹ̀ mẹ́ta náà rẹ̀ ni gbogbo kọ́sẹ̀ exam tàwa sí láyé kọ́sẹ̀ ní ìgbésí ayé tàwa ní òsàárè mẹ́rin yòókù ní gbangba kìyàmà wá ti dìde ní sàárè báyìí kí ẹ tó move kó alẹ́bí ní ó dáhùn lẹ́yìn mẹ́rin gbogbo exam tàwa ti láyé jẹ́bi láyé àṣẹ̀dám ni ó wal ladhi khalaqa al-mawta tàbí wal hayata liyabluwakum ayyukum ahsanu amala ó di wa ó dọ̀wẹ́ ní kankan wa mẹ́ta ní sàárè wọ́n bí lọ́ọ̀ tó nù rọ́bùk bàtọ́ bẹ́ẹ̀ tó ní tí ń tọ́jú rẹ̀ àwọn mùsùlùmí dáadáa ni tó dúró dédé pẹ̀lú islam aláwọ̀ rọ̀bí aláwọ̀ lọ́lọ́ọ̀bà mi ọlọ́mọdé àti rọrùn fún ọlọ́ba ọmọ ìyàwó tó tẹ láìsí ọ̀yíbà mọ́dé àti rọrùn fún ọlọ́ba gbogbo àwọn okú mùsùlùmí mọ́dé àti rọrùn fún ọlọ́ba ìrọ̀rùn ní ọ̀dáhùn ó di wa máa dé inok ẹ̀sìn wo ló ń tí ó máa lọ chọ́ọ̀tì tí ó máa pọ̀fọ̀ tí wọ́n bá wọn gbé sẹ́pẹ̀ islam ló dóbi yóò ní Allahu Rabbi dini al-islam olùdáàmà ọ̀nà ẹ̀lẹ́sìn lọ́dọ̀ ọ̀nà ọba islam nìkan ẹ̀sìn lọ́dọ̀ ọ̀nà ọba wọ́n pe innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu ọdún tó dédé islam dini ọlọ́run inna dina inda Allahi al-islam mọ́ máa ṣe mà lọ sóde dáwọn bá wọn àwọn ẹlẹ́sìn kejì tàbí sọ pé pẹ́sìn kálọ́sọ̀rọ̀ gbẹ́sì pé méjì àyàkì ìgbẹ́dẹ̀ bára àti ìrìn ọlọ́ni inna dina inda Allahi al-islam dájúdá lọ́dọ̀ fún ọlọ́ọ̀bá ẹ̀sì tó ń acknowledge náà ní islam inú súra kẹrin sọ́dọ̀ ìmúra níwájú díẹ̀ ọlọ́ni wa man yabtaghi ghayra islam dinan falan yuqbala minhu huwa fil akhirati minal khasirin ẹgbẹ́ gbígbà nǹkan mímú lẹ́sẹ̀ tó fún islam lẹ́sìn falan ونبع ونبع لور ليلى هو في الآخرة من الخاسرين نبع بقى هو أنه توصي خسارة أولا ما جاءت خسارة ألا كتعبير كتاتنو ساري ماذا تقول عن ذاك رجل كلو ويبارقه ثم كنت أشهد أن محمد رسول الله كلو ويبارق كم مسلمين هذا دي تلي سنة وفعل السنة ونعم مباقوا من تلي سنة أنا من هذه فان جرانتي annabi da suwan garabi in hadisi imam bukhari oni kullu ummati yadkhulul janna illa man aba wa qila wa man yaba ya rasul allah qala man ata'ani ali dakhala aljanna wa man asani faqad aba gbogbo al umma gbogbo ba jẹ́ al umma muhammad ma janna ni wọ́n afẹ́ gbogbo bá ní súnà wò ó bá ní súnà wò ó òun tẹ̀lé tẹ̀lé rẹ̀ ní ọdún àtọ́kadà àbà èyí lọ́kọ̀ ọlọ́mọdé akọ àrùjẹ́nà ti wa ó di wa ọdún wáyé kọ̀ọ̀kan wa àwọn abéèrè mẹ́ta ní sàárè mi àti ikú bẹ̀rẹ̀ ground ó ti máa bèrè tó bá yẹ kọjọ́ mùsùlùmí dáadáa ló ń tàn tó sadaqa abdi Allahu akbar yóò kà gbọ́ àná sọ pé sọ́dọ̀kà abdé ẹ̀rẹ́bí lórí rẹ̀ sọ̀rọ̀ sẹ́lẹ̀ yóò ní wọ́n sọ pé ẹrú mi sódodo ẹ̀sílẹ̀kùn láti nu sàárè rẹ̀ wọ́dún àjẹ́nà fún àwọn ìgbádùn mọ̀ wá bá nu sàárè àwọn ìgbádùn mọ̀ wá bá gbé orun dodo yóò kà rí orun yẹn lọ́kà bùwálẹ̀ kẹ́nà ni yóò kà rí orun dodo yẹn lọ́kà bùwálẹ̀ kẹ́nà ni ah, irú orun wo yóò àtúwá wò yóò kà rí ẹrú ọlọ́run bàkàtọ́rọ́ ayé tó yá àlébì ló ń bẹ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ tó yá yìí ni a arákùnrin tọ́pọ̀ ọkùnrin ni olóòtú ẹ̀jẹ̀ tọ́pọ̀ obìnrin nípa arábìnrin ah, a ojú rẹ̀ mọ́ farimara òun ara rẹ̀ dáadáa ìrí ara ah ìdí ni iṣẹ́ rẹ̀ yìí èmi tọ̀hídì tí ẹ̀ pa nǹkan mi gbọ̀mọ̀rọ̀ ọlọ́ọ̀ba èmi ni èmi ni ààwẹ̀ tí ẹ̀ ń gbà ní Ramadan tí ẹ̀ máa fi ṣẹ́ burúkú bàjẹ́ èmi ni irun tí ẹ̀ ń kí pẹ̀lú jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin èmi ni irun tí ẹ̀ ń kí lóbìnrin nínú ilé ọkọ yín bẹ́ẹ̀ sì farabalẹ̀ kí èmi ni àwọn òbí rẹ̀ tẹ̀ ń tọ́jú tẹ̀ ń tọ́jú òbí rẹ̀ tọ́ ń tọ́jú bàbá rẹ̀ tọ́ ń tọ́jú màmá rẹ̀ tọ́ ọ máa tí bàbá rẹ̀ wọn tí bàbá òrùn níkà ń gúnjẹ tí ò rẹ̀ ẹ̀kọ́ jẹ ó ní wa àwọn yóò máa ka wọn ṣẹ́ rí tí ìrìn ṣe ìwà ni á mọ̀dúpẹ́ lọ ọlọ́ọ̀bà owó dúdú máa rùn bẹ́ẹ̀ yóò wà ní ìta yóò wà ní Allahumma akíní sáà Allahumma akíní sáà Allahumma akíní ọlọ́jíkà ìkàmà tó ọlọ́jíkà ìkàmà tó wà pé títí ń bẹ lẹ́yìn ìsàárè ó ti gbà tó wà ní tó orí ìsàárè rẹ̀ ló mú káfíẹ́ fẹ́ nípa kan ọlọ́ba mọ̀mọ́ ìyàwó tó bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ títà tó jẹ kó ìsìta yíba ọlọ́ba mọ́ta àti gbọ́ ní ọmọ àjẹ́ náà ọlọ́ba ó yẹ tẹ́gbẹ́ ní ibi ni ìwọ́n tó ń ṣe Islam tó tún lórí òkè ìwọ́n tó ń ṣe Islam tó tún pọ̀fọ̀ tí wọ́n náà tún lé wípé ọmọ fọ́ padà àwọn bàbá aláwo lọ lọ́bìnú àgbà ó yẹ wà pàṣì ìfìtúbá ìfìtúbá pàápàá jùlọ inú mẹ́wàá gbẹ̀yìn tó parí lóbi báyìí olè pàtì sọ pé àtúwà bọ́ sí mẹ́wàá ti gbẹ̀yìn báyìí kọ́ tó ti túbá túbá ní mẹ́nu rọ́bùk kálọ́lọ́ ọba tó dọ̀rí ní ọdúnrí bí ọmọ òsìlímọ̀ náà òsìlímọ̀ náà ó dé dáàmà orí tẹ́ máa kọ́lá ìpébi ọwájú lọ́pọ̀ wà ìlọ ẹ̀mọ́ ẹ̀yìnlẹ́lẹ́ pẹ̀wà ìlọ ẹ̀mà bí ọmọ bí ọmọ bí ọmọ láàdì ìlà ádìrí rẹ̀ màwí mùsùlùmí dáadáa mọ̀ bí tó lọ lọ́fà sẹ́bìnà alì rẹ̀bí ọ ní haramu ní aláàáfì haramu ní sẹ́bìnà àyífárikà dúnìyà kó fi bìgẹ́rẹ̀ àyárí makana òfin janna láàjẹ́ pọ́ máa yẹ̀rẹ̀ níwá janna bá a tún lẹ́ni lọ́jọ́ máa yẹ̀rẹ̀ lónà ọlọ́mọ tó alẹ́ lónà lọ́fà ẹjá kù àwọn ọkùnrin tó tó lù tó ramadan parí ẹjá lù dáadáa mẹ́wàá gbẹ̀yìn Ramadan tàbí ìgbàlú gbogbo èyí ẹjá ló dáadáa ọba ti ká ó jùlọ kọkùrọ̀ àrùn máa fi kọmọ sí láwọn ọba ọmọ tó rà fúrújì kọmọ sí Qur'an ó bí ọmọ ìyá mi ní Islam tó dáa jù ní ọlọ́mọ sá ti fún ọlọ́mọ ọkùnrin lè ṣe obìnrin lè ṣe pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ àdúgbò pẹ̀lú ọkọ rẹ̀ obìnrin ẹgbẹ́ ẹ̀ ọdún yẹwà wọ́n ni máa bí ìlú ẹ̀sìn olóòṣè ẹgbẹ́ tó ṣe ìsìláàmù dáadáa àti sọ́jọ́ òbí ìwọ́n tó ṣe islam tó tún pọ̀fọ̀ kí lọ́wọ́ àwí ṣe ìsìláàmù kírísítẹ̀n àbí ìsìláàmù ìṣẹ̀ṣe àbí kí lọ́wọ́ àwí ìwọ́n tó tún pàgìrì ìsìláàmù bí ní mùsùlùmí àti olùdásí ìbílẹ̀ kan aláǹdẹ̀ ṣe ìsìláàmù tó lọ ṣọ́ọ̀ṣì tó gbé òwì ah, ah, ah, láàádìí ní ọmọ ní ọmọ ní ọmọ ní ọmọ wí kí ló ń pa arákùnrin ní àtàwọn èèyàn sọ ń parí mọ́ ń sọ wọn kò tẹ̀lé sílẹ̀ ní sẹ́lẹ̀ àwọn èèyàn sọ pé akọrin ni àwọn pé mọ̀sílóòn ni gbogbo ẹ̀ bí wọ́n ti wọ́n máa fìyà jẹ́ ìlà ìlọ́lọ́ wọ́n fìyà jẹ́ ọlọ́mọ síwájú ìyá ló sàárè lẹ́yìn náà ẹ̀dá burúkú kún àdíwába yóò máa gbóòrò burúkú àwọn òórùn ní ìṣẹ́gbẹ̀ lórí ayé òórùn burúkú ẹ̀dá burúkú wa tó rú ẹgbẹ́ gbọ̀dọ̀ arákùnrin arábìnrin ní ọ̀mẹ́rì anábìyàn aláàrẹ̀ nírò ìfún ayé máa pé máa sọ pé arákùnrin arábìnrin ní ọ̀mẹ́rì wọn máa ní ah, èmi ní ìjìnlẹ̀ tó ṣe èmi lọ títò mu èmi ní àìtọ́jú bàbá rẹ̀ àti yẹ́ tó gbẹ́rù gbọ́n wọn ni wọ́n jẹ́ ẹ́ndómì àti afdon ọ̀tọ́jú bàbá ọ̀tọ́jú ìyá ó ní èmi ní àìkírun lásìkò tí wọ́n sọ pé bàtà bá jí lọ́gbà kírun ìwọ́n tó ní ẹgbẹ́ bá tí wọ́n náà tó bá sojú ìdílé lọ bá ẹ̀láka èmi ni ó máa fi àjẹ́ wọ́n ni kábẹ́bà abdi kábẹ́bà abdi sápákùnrin ni kábẹ́bà abdi ẹrú mi kúrọ́ ẹ̀sílẹ̀kùn láti ní sàárè rẹ̀ wọ́n ní lọ́lọ́ fún un gbígbóná anya ma bá nù sàárè wù àti òórùn burúkú ìmọ̀ abánu sàárè ọlọ́mọ̀ sì ti wà bẹ́ẹ̀ láti rọ bàbá chance ni Ramadan tó wà ní ìfà chance ni láì chance láti gbogbo ọgbà láti kí ọ̀tá ọwọ́ ọjọ́ mẹ́wàá tó kù ìkálí pé à ń ṣe Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni mọ́mọ́ wa ló béèrè mọ́mọ́ dáadáa Aisha radiyallahu anha ló béèrè lọ́wọ́ ànábì pé ya Rasulullah tọ́lọ̀ bá ní kí n sì kò ń gẹ́ òru yẹn

واذكر اسم الله عليها صواب فإذا وجبت جنوبها فقلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون الله بارك الله ولك يا مسلمين والبدنا جعلنا لكم من شعائر الله لكم فيها خير أتوان كان في جهة بي عنكم بما لو أتسين قدما تجدوتي فالله بارك تيبي قبل السهاد الله بارك سبحانه من شعائر الله من وعوان يقولون قوة الله بارك لكم فيها خير بأبي ولمبئ ẹ máa jẹ àgbàwọ̀ ẹ máa jẹ àwọn ẹran rẹ̀ ẹ máa ti gbogbo ládàá lẹ́wọ̀n rẹ̀ fàṣkó sọmọlá àríyá tí wọ́n bẹ́ẹ̀ dúró sí bísmìláì wallahu akbar ó ní kí sí bísmìláì Allahu akbar ẹ fi wá òwe kùn bísmìláì wallahu akbar ó di wa ọlọ́run àdúgbò lọ́wọ́ rẹ̀ o ọlọ́run àdúgbò lọ́wọ́ rẹ̀ o àti mùsùlùmí ìsìlámù ti yá yí pọ̀jù sheikh wa ní Jos sheikh Ismaila Idris ó ní islam a beautiful religion islam ẹbí ti fi ròyìn islam dínú àdíyìnbẹ̀ ìbá lọ sí àjì tí ẹ bá rí iye màálù táwọn ẹ̀rọ ọlọ́run bú tí ẹ bá rí iye àkú táwọn ẹ̀rọ ọlọ́run tí wọ́n gún ẹ̀rù tó bá lẹ́sì ẹmọ tí ẹ̀rọ ẹ̀rọ gbòmì lẹ́sì ètò pọ̀ wálẹ̀ Allahu akbar ọlọ́run àdúgbò lọ́rọ̀ tó fẹ́ mùsùlùmí ọlọ́run bá ní wọ́n ni yẹ kó ismullah alayha على ما لكم الأطاق من البائمة والأنعام نعم كوس معي رانكمني رانكمني معلوني أناني نعم كوسي فإلهكم إله واحد ọlọ́wọ́ bá dáa tẹ́ǹtì gbogbo ẹran ìfún ọlọ́wọ́ bá tẹ́ǹtì ọ́sẹ̀ fún tẹ́ǹtì lúskì fún ọba àkàtúntò náà ni wọ́lá ọlọ́ àfìlámù àfìlẹ́mù ọlọ́wọ́ bá náà ní kẹ́ ẹ̀rọ fún ọlọ́wọ́ ní kẹ́ fún àwọn mọ́mí ní ní ròdùnú àwọn mọ́mínú àwọn tó máa rántí alẹ́bínà ìlà zókèrọlọ́ tó bá sí rántí ọlọ́wà fún tó bá bọ́wà sí wọ́n tó láti kòrò ọgbọ́hùn awárí nínú ọkàn wọn ọkàn annabiwa alif salati máa salami الصلاة مع السلام على عبيدي سيدنا محمد أجروا صلاة أجروا سلام كما بان محمد أبان يجاككم أبان يجاككم أقول قد الله سبحانه وتعالى وصفوا الذين إذا ذكر الله وجلت قلوبهم àwọn tó pé ẹ̀bí wọn mọ́ wárí ìdí tí wọ́n gbọ́rọ̀ ọlọ́ọ̀bà àlébí wá sára ìfún àìpé ọkàn sáàrí yẹn oríṣi mẹ́ta ni ọlọ́run ni bí òjò tó rọ̀ sí ilẹ̀ oríṣi mẹ́ta ni ilẹ̀ tó lè máa rọ̀ sí wọ́n àti dáǹsẹ̀ wọ̀nyí ìmọ̀ta ń gbọ́n wọ̀nyí òun náà ni òjò tí rọ̀ oríṣi ilẹ̀ mẹ́ta ni wọ́n ń dà sí bẹ́ẹ̀ ni ọkà oríṣi mẹ́ta ti ń dà sí ilẹ̀ mi ń bẹ ni ọlọ́ra ni ọlọ́mọdé àti ọkà wa ní ẹ̀mí ọlọ́ra wọ́n dira kẹlẹ́gbọ́n yóò ráyè penetrate wọn ní gbáyà wọn wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ bá wọn ronú sí i wọ́n mú ìtúbá dáa tó wọ́n pọ́n tọ́lọ́ sọ fún ọkọ̀ máa ṣe ó dúpá àwọn ṣe àwọn ṣe èyí tó bá kú díẹ̀ káàtó wọn lọ́ọ̀dì ẹjẹ́ ó dà ọkọ̀ mẹ́ ó náà gbé ọlọ́ra tó lè bá rọ̀ fún yóò fa omi ẹ̀mú yóò mú àwọn àǹfààní oríṣiríṣi wá omi tó fàmù yẹn yóò mú àwọn ewébẹ̀ wá àwọn ọmọ ènìyàn jẹ ń bẹ ẹyẹ jẹ ń bẹ àwọn ẹranko jẹ ń bẹ gbogbo ẹ̀ pátá bẹ́ẹ̀ ni ìdúgbàgbọ́rọ̀ ọlọ́wọ́

òun náà ni ìjọ pé ilẹ̀ tó lè yìí ilẹ̀ tó lè yìí tí ó pé wọ́n wá ní òun yóò gba omi yẹn dúró àmọ́ kò ní fọmi yẹn mu yóò gba omi yẹn dúró àwọn yẹn máa pa omi yẹn ó máa lè fi sàǹfààní gbomi àmọ́ òun gan tí ó ní ó gba omi yẹn dúró yẹn kò ní mú lù bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ ọlọ́wọ́ bá tí wọ́n sọ pé ah àgbọ̀wọ́ àbílẹ̀ náà ọ̀rọ̀ bọ́ọ̀bẹ̀ àmọ́ yóò máa sọ̀rọ̀ yẹn fáwọn ẹlòmí tí wọ́n dáa ní ìjà rẹ̀ gbẹjọba délé rẹ̀ yóò máa sọ̀rọ̀ yẹn fáwọn ẹlòmí àwọn tí wọ́n ń sọ fún yẹn àwọn ni wọ́n máa gbọ́rọ̀ yẹn wọ́n máa múlò ó ń gbẹ́jọ́ gbọ́ ọ̀pọ̀ múlò alábi ilẹ̀ tó lé ní tẹ́gbẹ́ ọgbà omi ni kòjọ bí àpáta kòjọ bí òkúta wẹ́rẹ́ kankan ó lè bá rọ̀ sí omi ọkọ̀ sísan lọ́dún kò ní fàámu kò ní mú bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ kẹta ọlọ́mọ ṣètò wa bẹ́ẹ̀ lọ́lọ́ bí wá àbí yọ gbọ́ àgbọ́yé Islam yọ gbọ́ tẹ̀fsíìrì yọ lọ gbogbo ẹ̀ máa ń sọ pé ah bóde wá ń gbẹ lọ́la mi ah àfa sọ̀rọ̀ <clears throat> àfa sọ̀rọ̀ kí lọ wá gbọ́ mẹ́kọ̀ọ́ ọmọ ọmọ kankan yìí ọlọ́mọ wa bẹ́ẹ̀ أديوا الله بان أوين ولونجري الذين إذا ذكر الله وجلت قلوبهم فأتوا بعد ضر الله با يلاي لطعن بان والصابرين على ما أصابهم وما في السرور دبك لسوا ومقيم الصلاة وما بينه دلو وما بينه دلو tọ́lọ́wọ́ ní ọlọ́wọ́ bá mílá àti dáwà ní àwọn tí wọ́n ṣùdá lọ́lọ́wọ́ ọlọ́wọ́ bá ní wọ̀lbọ́dùnà àti làǹkúrú sí ẹbí yẹn جعلناها لكم من شعائر الله àwọn aláàṣẹ́ ní nínú àwọn tẹ́bí kúrúgbù ẹjúwọ́n ọlọ́lọ́kùn sí àkọ́ìrò orílẹ̀-èdè tó pọ̀ kúrùsùmọ̀lá àríyà ẹmọ rántí ọlọ́ọ̀gbàlẹ̀ sọ̀wọ́ tó bá dúnwọ́ fún ìzà wọ́jàbà yìnbọ̀ wà tó bá ti wá farabalẹ̀ tẹ́ ẹbí tọ́tọ́ farabalẹ̀ tẹ́ àkóòrò minha ẹjẹ́ mẹ́ àwọn yorùbá wọn ló pé àìsọ̀bọ̀ kápẹ́kọ̀ọ́ jẹ ẹ̀yìn jẹ́ ẹ̀sẹ̀ ìsìlámù ẹsẹ̀ bọ̀ ọjọ́ ìjẹ́mi rẹ̀ lọ́dà ẹ̀rù léyà tí ń bọ̀ ọlọ́dún bá ọláyà tí láì tọ́dà tó bá a ya kọ́ jẹ́mi ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ló bá súnà mú jù àwọn àtìmọ̀ kọ́ ní àwọn mọ̀tàmà kẹ́rà lẹ́lẹ̀ lẹ́yìn nìkan fún àwọn tó ní àtàwọn tó ń tọrọ fún àwọn 6,000 ni wọ́n sanwó ẹran èmi wọ́n ní kílọ̀ ní mútútù ẹran 1,000 bẹ́ẹ̀ náà àfáà kọ̀ọ̀kan wọ́n pọ́ fún ọsíbí kọ̀ọ̀kan gbogbo ẹ̀ wọ́n ti dúró ju wa báyìí gbogbo àwọn ẹran dúró ju wa báyìí àwọn tó dúró àwọn kùnmí àwọn tó dúró máa lú máyẹ̀ lágbàrí oye àmọ́ lẹ́yìn sí ẹ̀fà ẹ máa pẹ́ àdúrà tó dé ìṣẹ́ wọn yóò tó ààrẹ rẹ̀ bí lọ́sẹ̀ ọdún kan ti ẹ̀ ń bẹ ní ọ̀rán tí ọdún yẹn dáadáa fẹ́ pé òjò rọ̀ mọ́kà bó ti ń jáwé rẹ̀ ní pọ́ọ̀tù báyìí ní hábọ̀ báyìí bẹ́ẹ̀ ló ní gún wọn lọ tàà ní ah, àwọn èèyàn mìíràn ẹgbẹ́ oge láàrin 24 hours ló ti kọ́ ọ̀rọ̀ níbi ta ló ṣe gbogbo ilé fún wa ọ̀nà

ó yẹ kéè ti ma tẹ̀lé irú àwọn yìí àwọn tó ń kú ọmọ náà bàtọ́ ń kú ọmọ náà tẹ̀lé kéè ma tẹ̀lé wọn ìfẹ́ ẹnu ẹni tó gbé láàyò nínú àdókùn àti àyẹ̀kú àwa ó sábà alẹ́ máa di tìbì ẹni tó jẹ́ tó nígbà gbòdòdó àtúntò ìfẹ́ ẹnu ẹ̀tì mímú wa ní ọgbọ́n padà bí ẹni kan ní ìdílé abẹ́ parí yá kẹ́ wọ́n ajá kẹ́kẹ́ súnmọ́lẹ̀ yẹlẹ́ abẹ́ parí yá ọlọ́mọ sọ̀wánu àdúgbò ọlọ́ọ̀bọ̀ ọlọ́ọ̀ ní bẹ́ẹ̀ lásìkò ìgbìlá alákọ́m ẹ̀ṣkòrò ọlọ́ọ̀bá mórí o ṣẹ́gbọ́njá kàlékùn orí fún ọlọ́ọ̀bá ní àmọ́lọ́wà لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله با انو رقوري الله كان يقول انا ولا با قالوا ولا يقل القيامة لا ينال الله لهمها تبا دينا يا انكي جنكري في ترومبي لو تايبوها تو الله بو بوكاتا يراري بوكارا اجدا ولا دماؤها الله بوكاتا يجري يجري مين كان في لو الله با يا تو بينا ليا تو كي بي داغبا يجري aláàkọ́ ẹ̀jẹ̀díjẹ̀dì haram lọ́rẹ́gbẹ́ àmọ́bà ọ̀ṣẹ́ ó dé ọ̀láàkì yanáàlù àtẹ́kùwà mímkùn tó lọ́n bú kátàlá ìpáyọ̀ ọlọ́run tẹ́fi dúró yẹn ìpáyọ̀ ọlọ́run tẹ́fi dúró yẹn kàzáàlìkà sáàkàrà lákùnmọ́ ọlọ́run bá lọ́rọ̀ fún yín tẹ́ kódà ẹ̀pà wọn lọ́dún yẹn ti dún wọn lẹ́gbẹ̀ẹ́ tó máa dún lọ́fà kóso odòlò ìjàmbá ti gbé báyìí ẹ máa ti takbiri Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd àwọn sàbẹ́ tó ṣe bá ti gbé báyìí ó ní wà bó dẹ̀gbẹ́ àwọn arúgbàgbà lọ sí ìlà àwọn wí ó ní wà olùtukọ̀ bèrè ńlá alámà àdáàkọ̀ ẹ máa tọ́lọ̀ tóbi tó fi mánà ọlọ́àmọ̀ sí pẹ́lú ọ̀làgbé o ọba ṣẹ́rẹ̀ mọ̀ọ́sìnìn ọlọ́ni ẹ̀fọ́ àwọn mọ̀ọ́sìnìn àwọn ẹni ẹkùn ọmọ ìlú obìnrin tó ti wọn náà orí wọn rí ọlọ́run já wà nú àwọn tí wọ́n gbé orí láyẹ̀tẹ̀lẹ̀ pé àmà tí wọ́n lọ́mọ ìjẹ́nà mọ́ sí wa lérò náà ọlọ́ọ̀bà adúpẹ́lẹ́ ọlọ́run àti gba ọ̀lá ìkùsó orí tó tó orí Islam laqad manna Allahu ala al-mu'minin ọlọ́run bá sí orí fáwọn kí sáà jẹ̀ lónìí kí sí màláìkà ọmọ ènìyàn bí ti wọn ní àǹfùsì ìkúrò àlẹ́ ayáàtì ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كان من قبل لفي ضلال مبين الله أكبر لأن قد من الله على مؤلون مصرفا مبينين أما ديك الله الله أبا الله ما يواقع نورنا لا إله الله أبا لا أنينا أمين يبتين بقول جلال كل شيء يتلو عليك أول سكمناني فيما لفران كمان بمسلحة السنة أركم ما في باكين أصبعتها wọ́n máa ṣe tìláàtì Quran wọ́n máa ṣe tààlìm ẹgbẹ́ alẹ́mọ ayé àti ìwọ ìzọkì yóò máa fọ wọn máa kó mi bídà lọ́bi sunna yóò máa fọ wọn kó mi shirk lọ́bi tawhid yóò máa fọ wọn máa kó mi àìgbàkan lọ́bi ìmà yóò máa fọ wọn kó nu ìwà bàjẹ́ sí ìwà dáadáa wọn ni wọ́n ti tókọ̀ kí wọ́n gbọ́n máa kọ́ níbi ìrẹ́ ara wọn dókò wọn máa gbọ́nà oúnjẹ bá kí lọ́tọ́ láti sẹ́lẹ̀m àádà síwájú àṣò síwájú àṣò síwájú láti wá gbọ́rọ̀ náà wà kódà ń gbà ní ìdáná yìí bá fẹ́ sọ̀rọ̀ yóò ní ìta lọ́lá lànà ìké tú àlà rẹ̀ fún. tààlì mi lọ máa sí tààlì mi lọ máa sí máa sí àwọn adùsúná nìkẹ́lẹ́ tó ti tààlì. ó di eyín ó di eyín ó ti kóso lọ nìyẹn o yóò yẹ kí ìmọ̀ yọ àlémọ̀ òmùlò kìtàbọ̀ lẹ́yìn náà ó fọ̀ wọn máa يبا لنكو ببدع لبي سنة كم بأي مكالبي ويعلمهم الكتاب وما قنقى على الكتاب والحكمة سيدنا إمام وابا إمام آل البيت إمام الشافعي هو لكن الكتاب والكتاب والحكمة أنا قلت كتابة السنة وإن كانوا من قبل لفي الضلال المبين سيدنا وهو عميشنا معا ولا مصر عليه عميشنا ربا شان ونوبا ọlọ́run ni ìjọ ma bá inú àkúrú dáadáa náà tọ́lọ́ níbo ní taqwa oní àrí ìbẹ̀rù ọlọ́ọ̀bà ramadan ta ń gba ìkìlá alákún tẹ̀tẹ̀kọ́ tẹ́lọ́ ògùn ọlọ́ọ̀bà nígbà ní tọ́lọ́ bá gbà wá láàyè á sàlàyé orin tó ń bẹ kí yẹn tó jẹ́ olùpayọ ọlọ́ọ̀bà kọ́lọ́ kó fúnra sàmì الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور الله أكبر أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصره لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهد قدمت صوامع وديع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الله وارو فوا وما يابن الإسلام وتبت الإسلام ṣe islam dáadáa mọ́ bá wọn ní kankan sáré túbọ̀ tó máa lọ sí pẹ̀lú ìkàlí kọ̀rọ̀ ara ọ̀ inna Allah yudafi'u anil ladina amanu ọlọ́wọ́ bá ní gbíjà wọn mùmí ní ìwọ mùmí ní ọlọ́wọ́ máa gbìjà rẹ ni ajẹjọ́ gbọ́lọ́ bá gbọ́lọ́ lòdò inna Allah la yuhibbu kulla hawanin kafur lójúdájú ọlọ́wọ́ bá kò aláìmoore ọlọ́run nífẹ̀ẹ́ wọn ẹgbẹ́ ti jẹ́ ẹnu mi lè ọlọ́run wọlé rẹ̀ náà nìyí aláwọ̀ wọlé lẹ́bí ní àmàlù olùfẹ̀yìntì rẹ̀ náà lọ́lọ́run ba olùmọ́lá tó wọ́ lọ́ba ọlọ́run wa ń sọ fún wa nígbà tí àwọn kẹfìrí sí àjẹ àwọn sàábẹ́ àníbi sẹ́lẹ̀m tó fi àjẹ ló gbà tí gbà abẹ́ lọ́wọ́ ba kọ́ràn lọ́wọ́ ká wọn àwọn àbẹ́jà kò tìtò sínú àkàbábò na kára tó rẹ́bí ọlọ́wà lọ́kàn náà àwọn tó kọ́ gba islam ọ̀rọ̀ bá dájú dára kàábà pé yá rasulullah ìyá ipò alátẹ̀ntẹ́fẹ̀rọ̀ lánàá sí kọ̀ ẹ̀kọ́ wa wánà kan síwájú yìí tó kún wọn nípínlẹ̀ láì tí wọ́n mú sọ̀ sọ̀ tí wọ́n kìbọ̀ gbogbo lọ́rẹ̀ àtàyọ̀ tó gé orí wọn sí méjì wọn ò torí ẹ̀sìn mẹ́rin àwọn olùbí ń bẹ nínú rẹ pé wọ́n rí mọ́lẹ̀ wọ́n máa gba orí wọn ni túbìtù wọ́n tó yẹ kó ní Islam ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù nígbà tó wáyà lọ́wọ́ ni ọtúbà yìí kẹfẹ́rí ìdí ẹsẹ̀ ti tó ìfúnná nínú rẹ pé náà ikọ̀ tí ló lọ sí àyíká ọmọ àgbèrè mi ọlọ́run ni ara fún ọ̀dà fáwọn tí wọ́n fún ń pa tí wọ́n ń pàǹpàkópa bí àyíká ọmọ àgbèrè mi ọtọ́ ilé ìgbèjára yìí àti yọ̀ǹda fún wọn táwọn náà kọ́ àwọn dúró náà dúró ẹ̀yìn ẹ̀wọ̀ islam láti wà fájọ́rọ̀ islam lágbàtí islam bí yọjú àwọn kìfì gbógun tí wọ́n ti gbógun tí wọ́n sàrọ̀ sí abisinia ó tún kọ́ àwọn yorùbá wọn abisinia láfíríkà wa ìgbà lọ́fà africans ọ̀yẹ̀ kápá mọ̀ pé islam lẹ̀ sí wa nígbà tí àwọn kìfì ní àwọn mùsùlùmí gbà maka àrẹ́bí ni ẹ̀kọ́ ní maka ẹ̀lọ́sí abisinia ethiopia ẹ̀lọ síbẹ̀ ó ní ẹwà kí ní ọ̀sẹ̀ rẹ̀ ó tún nípa wọn lọ́rẹ̀ ó sì pọ̀ mọ́ ọ̀pá àwọn ẹrú àwọn kan sá ọgbọ́n rẹ̀ tó lọ ní púrọ̀ yẹn òun gba Islam à ń pè ní Amr ibn As radiyallahu anhu gba Islam ọjọ́ ẹ̀wà nínú àwọn tó ẹ̀ka mòore sí bá sí mòore sí Umar ibn Khattab tó ẹ̀ka sí Amr ibn As lọ àwọn mùsùlùmí ti wọ áfíríkà rí àmọ́ wọ́n gbọ́ wá gbà náà ni àwọn ìgbà tí amúrùbùnà àwọn ti lọ́gbẹ́ pẹ̀lú islam lọ mísírà eh, ó di wà pẹ̀lú islam àwọn ọgbẹ́ islam wọ́n lẹ́yìn umùrùbùnà kọ̀tọ́ islam lọ́pàá jẹ́ mùsùlùmí yàwọn sàbẹ́ ọlọ́kùnrin sàánú àwọn sàbẹ́ àlùmí sẹ́lẹ̀ ó di wà ọlọ́wà ní káwọn náà dúró kuma kuma ọmọ ọmọ wa inna Allah ala nasrin laqadir ọlọ́run lágbára ti gbọ̀nà wọn lọ́wọ́ ọlọ́run jìnà wọn lọ́rùn sọ wọ́n ta wọn kèfèrí Makka tí wọ́n ta wọn ilé wọn tí wọ́n ta ilé àwọn sọ̀hábà tí wọ́n kó nǹkan owó wọn jọ àwọn ẹrù wọn wọ́n kó wọn jọ àwọn sàbí àbíyà fẹ́rẹ̀ náà ọlọ́run kó bá kẹwọn ọ̀kan náà àwọn sàbí à ń pè ní Abdullahi ibn Jash Abdullahi ibn Jash àbúrò rẹ̀ ó bá gbọ́rọ̀ yìí pé àwọn àbújá ẹ̀ ó ti kárí àwọn ilé wọn ilé wọn wà lẹ́gbẹ̀ẹ́ ọjà ni ìjọba ń dé ní pé gbogbo àwọn tí wà ọjà náà kówó ni wọ́n bá kárí wọn bá parẹ́ àbújá ń lọ lórí àtẹ̀gùn tó pé inú ilé wọn gbogbo wọn gba Islam ilé mi ń bẹ tó pé bàbá lè gba Islam kí àwọn ọmọ gbà ọmọ lè gba Islam kó mi má gbà ọmọ lè tí wọn gbogbo wọn dárò mòmìnì ìlànà ìgbà pé wọn ilé àwọn mòmìnì àbújá ìbárí alẹ́kùn ilé wọn títà sí kò fẹ́rẹ̀ kan lórí ah kí yẹn fi lẹ́dà bá ilẹ̀ lóbi fàátà mi ó bá gbọ́ pé àwọn kèfèrí wọ́n ti lọ ra ọjà ní sham Abu Sufyan ló lè jùmọ̀ àwọn mùsùlùmí rẹ̀ pàdé wọn nígbà wọn darí bọ̀ ní wá gbọ́rọ̀ yìí Abu Sufyan bá babò mí àwọn mùsùlùmí rẹ̀ padà sílé Abu Jahl wọ́n báyìí tó bá náà mẹ́lò ní wọ́n náà tó ríwọ̀n ṣẹ̀sìn bùdá máa fọ́mù 1000 soldiers wọ́n bá fọ́mù 1000 soldiers láti lè pàdé àwọn mú ìpè òun ìgbà fìyà jẹ́ wọn táwọn àwọn tó lè láti gba dúkìá àwọn lọ́wọ́ àwọn dúkìá àwọn ni ọmọ ọlọ́mọ fa Abdullahi bin Ziyasi yìí àbúrò ìbá lè máa pé nígbà tí wọ́n lọ́wọ́ wá ṣe ìṣẹ́gun fáwọn mùsùlùmí tó lọ́wọ́ gbá àwọn mùsùlùmí láì tí wọ́n ṣẹ́gun Maka Hamid Fati wọ́n ìbá bàbá bọ̀dá rẹ̀ pé bọ̀dá ilé wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Kaaba àti lágbára ní ẹjá gbàǹkan padà ọlọ́tìrà ọlọ́ iná fọ̀tíánà lẹ́kàfàtí almobila ọlọ́run bá ti ṣẹ́gun fún wa ṣígbà abdullahi ó ní ọgbà gbé ní níjọta àsọfà nàbí tí wọ́n ti tàlé wa alẹ́bìnrin wà ìgbà tí ọlọ́run ti kọ́lé mi fún wa ní aljanna títẹ́ bá gbalé wa tọ́lọ̀ náà nígbà àwọn lẹ́sàn rẹ̀ wọ́n fi àjẹ́ wọn ọlọ́run á ní àwọn aláyọ̀ ìdá fẹ́yìn mòmìnì tí wọ́n ń pariwo bí a ná ń zúrì mú wọ́tà mọ̀tò iná lọ àlà nọ́sẹ̀rẹ̀ wọ́n lékò ní ilé agboolé wọn wọ́n lékò aláàlọ́lọ́ ọba ọ̀tá ẹ̀sẹ̀ tí wọ́n sẹ̀ mẹ́rin ọ̀lọ́wọ́lá dáfẹ́ ìlúlọ́ àti náàṣù bá adó olùdá tí ìbá tó ọlọ́wọ́ bá ti ń gbíjà àwọn kan lórí kan àwọn onímọ̀ ti tọ̀wọ́ àmẹ́ gbogbo ilé àwọn ọjọ́ sí sínágọ́ọ̀gù ọba máa wó wọn ni òbíyà gbogbo àwọn tọ́pẹ́ yóò kọrú sí ìsìnlá tọ́pẹ́ wọn ti wọlọ́ba ń bẹ̀ tàfí ọ̀rọ̀pọ̀lọpọ̀ wọ̀làyẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ wọ̀láyẹ́ ọlọ́ọ̀bù wọ̀láyẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ wọ̀láyẹ́ ọlọ́ọ̀bà yóò mọ̀nà lọ́wọ́ ma yẹn sùrù ẹgbẹ́ àwọn ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bà lọ́wọ́ mọ̀nà lọ ìnàlá làkàwé yóò nà àzí ọlọ́ọ̀bà wọ̀láyẹ́ alágbára ni oníyì ni wọ́n máa gbọ́dọ̀ kọ́dá àwọn ẹ̀mọ́ tọ́lá ọba ló ti ń gbìyànjú ẹgbẹ́ mi tọ́lá ọlọ́ni wọ̀làlẹ̀ ń sọ̀rọ̀ nínú ọ̀hún ọmọ yẹn sọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ gbìyànjú ọlọ́run ọba gbogbo ẹni ọlọ́run ọlọ́ni wọ̀láì dájúdájú máa tọ́lá ọba ti wọ̀láì tọ́lá ọba ti fi dájúdájú ìbítíwá ìtẹ́sọ̀rọ̀ láàfin yẹn sọ̀rọ̀kù ọlọ́ni wọ̀láì dájúdájú ọlọ́sìn ìrànwọ́ lọ́wọ́ ẹ̀ náà rí gbogbo àwọn mílíọ̀ àbọ̀ ṣe mú wa sí ìmọ̀ mú wa tó súnmọ́ ní ṣe ẹgbẹ́ bọ́lá ọ̀sìn ìrànlọ́wọ́ omi lára wọn náà lọ́wọ́ lọ́ba ó ti yẹ wa ọmọ ìyá mi ní ìsìlámù wọ́n náà wá jọ ìwágọ́ ìkìlẹ́ẹ̀gù wá jọ ìwágọ́ súnà jáwọ́pọ̀ bí ìwé gbé jẹ́ ìpọ̀fọ̀ káàkiri ọgbọ̀n pẹ̀lú baláwo tẹ́ ẹ̀fẹ́ àtàtìrà yìí tẹ́rin ẹ̀rin ìgbìmọ̀ tó máa rìn níbà máa rìn pẹ̀lú ẹ̀jẹ̀ pẹ̀lú nẹ́kẹ̀yẹ̀kan wọ́gbọ́n sí òòrùn sí gbangba òòrùn bí olóńgbò gbangba ó kìlọ̀ ní àtọ́rọ̀ máa bù na ìlà ìlọ́wà ládùúgbò kan bẹ̀rù mẹ́rin dágbà àrùgbò gbà sí àrùgbò ẹni tí wọ́n fi wọ́n mú tòlótòló wọ́n súnná láì la ilaha illallah àwọn aládùúgbò ẹgbẹ́ àà ah, ilé ìkàmọ̀lá àwọn ilé ìkàníwọ̀n ìkàníwọ̀n ẹjẹ́ àjẹ́ ìsìláàmù tó máa ìsìláàmù inna Allaha tayyibun wa la yaqbal illa tayyiban àbíbẹ̀ kọ́ lábí wìrì ọlọ́ọ̀bọ̀ bá tó mọ́ ni wà tó àpíọ̀ kò ní gbàǹgà tó àpíọ̀ ọlọ́ọ̀dọ́ ẹjọ́ jọ lọ́ba lakọ̀wé wọláhì alágbára yìí lakọ̀wé mọ́mọ́ mọ́mọ́ kan inú àwọn ìmáàmù ẹ̀nàwá ayélujáde abdulkọ̀wé nínú ọláìkọ̀kọ̀ yìí abdulkọ̀wé ọlọ́ọ̀ba alágbára lọ́ọ̀ba lakọ̀wé yóò náà àzèé gbogbo yìí gbogbo àpọ́nlẹ́tọ̀ lọ́ọ̀ba ni olóòmùdá fún alágbára láyà tẹ́lẹ̀kì àmì olóòmùdá fún alágbára láyà tẹ́lẹ̀kì àmì ọlọ́ọ̀kọ̀ ولا لا إله إلا الله نعم إذا أكتشرني أنه أكتشف ولوبا إذا جاء مستيق من أكتشف ولوبا ما يعمل الإسلام أدواني كوكاوا أما بأقبلات ما سنراه في توري رمضان لا تؤمناني أنا بعلي رمضان ذكر يوم لا تعلم لا ما شئت لوبا كاشت لوبا قد يكون أن لوبا لا سبيك ولوبا ولا القرآن الكريم ولا لا إله إلا الله أما توصل لوافوا burawa muhammadu lawal isa muhammadu lawal isa ọkọ̀ ní 5,000 naira lẹ́yìn alhaji abdurrafiu abdurrafiu ọkọ̀ ní 2,000 naira kárípà sẹ̀rọ̀lọ́wọ́ síwé tó yí mẹ́jìkọ́ rẹ̀ wá ọlọ́wọ́ sọ̀wálẹ̀ sàárì ọlá kùránù kiri àkáǹtì wọ kó bó ṣe wà já ìgbà náà ní báńkì wa àkáǹtì máa wa 0 5 6 9 8 691 account number 05 69821 Jaiz Bank ní báńkì wa Umar bin Khattab al-Islami ló kọ àkáǹtì 05 69821 gbogbo ìjọba fi níbẹ̀ yọ jáde pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà mọ́ta àsàwálẹ̀ sáré aláàjì wa malam uh, Muhammad Lawal isa 5,000 naira alhaji Abdurrafu over two thousand naira mẹ́rin kọ́rọ̀ èyí ọmọ ọlọ́run sọ́wọ́lẹ̀ sọ́rọ̀ ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah subhanaka allahumma bi abdika ashhadu an la ilaha illa anta astaghfiruka ẹgbẹ́ ní bèrè ní bèrè tó wà fi wà á dáhùn insha Allah. assalamu alaikum assalamu alaikum rahmatullah. wa oníbèrè ní ẹlẹ́kùn ọ̀rọ̀ nípa ìtìkáfù fún obìnrin tí ó ń ṣe ìtìkáfù wọ́n ń ṣe ìtìkáfù àmọ́ kò ń ṣe pé inú mọ́síláṣí làwọn wà wọ́n pípẹ́ àyè kan fún wọn ní tí àwọn wà àmọ́ kò ń ṣe inú mọ́síláṣí so lásìkò gbani wá ó jẹ́ni tí ò sí ní mímọ́ bẹ́ẹ̀ orí nǹkan oṣù rẹ̀ ṣé yóò tó sì kù jẹ̀rẹ̀ tí kí ìtìkáfù náà parí tí ó mọ̀ bá lọ bẹ́ẹ̀ ni kó kà mọ́ sí àwọn àgbáàrùn kankan àbí látara pé bẹ̀rẹ̀ ìsara mọ́síláṣí yóò máa lọ ní bẹ́ẹ̀ àbí báwọn ọlọ́run kò sànù wa eighty calf inú máa fi láti máa ṣe ẹ̀ẹ́dọ̀ fún kálúwà táwọn èèyàn yìí máa ṣe kálúwà ni wọ́n máa ṣe ń gbòmí inú yàrá yàrá ní olówó tí ó ti ọ̀wọ́lé pẹ́pẹ́ bí wọ́n ti gbàtẹ̀ náà lọ́dún máa yàgbẹ́ ẹ̀rọ sí ọ̀pẹ́ eighty calf inú máa fi àwọn ìyàwó àníbi gan sọ̀rọ̀ láwùsọ ó máa wọ mọ́tíráṣí wà ní láti eighty calf wọ́n ta tẹ́ǹtì wọn ó di wà so máa fi ni wọ́n bá ṣe rí nǹkan oṣù ó kò mọ́ra sí ọgbàládà eighty calf ni ẹwọ ọlọ́ọ̀bá mi àánú ẹ̀ pọ̀pọ̀lọ́wà ní ayyukum ahsanu amala kò sọ pé ayyukum aktharu amala àwọn tí iṣẹ́ wọn yáàyì iṣẹ́ ẹ̀rọ ọ̀jẹ̀ ní yáàyì àfikún sí pẹ̀lú tó tọ́lọ́ọ̀bá àti súnà ní ìṣẹ̀lẹ̀ obìnrin wà ní tí ń ṣe kí n sọ ní ìṣẹ̀lẹ̀ ti kà ó ní wa kọ́ wa nu ilé rẹ̀ kó máa dáná fọ́pọ̀ àti fún mi. wọ́n ti ṣe nǹkan wọ́n pé máa tó wà gan tó ṣe kà máa fi kò mẹ́ ẹ̀jẹ̀ mẹ́ta tí wọ́n ti ṣe yẹn wọ́n pé gbólóò pé àyè wọ́n fa bẹ̀rẹ̀ ní àyè tó pé ní ṣe ti kà ara máa ti náà sọ pé kò bá ṣe bẹ̀rẹ̀ mọ́ra náà wáyé fún wa wallahu ta'ala alam. wọ́n ní ṣe ẹni tó wà ní ẹ̀jìkáfù ó lè ṣe ziyara aláàrẹ̀ àbí kó ṣẹ́hìdá jànáẹ́zà. ẹni tó wá wà ní ẹ̀jìkáfù lọ́lọ́ ọdíwà àmá tó wá pé jẹ̀nàíza ẹni mọ́síláṣí àbí ní ọgbà mọ́síláṣí ọdún ṣe ó lè bàwọn kí tó orí wà fún ọlọ́run àmàdúpẹ́lọ́ rẹ̀ ọ̀ àmàdúpẹ́lọ́ rẹ̀ ọ̀ àdúpẹ́lọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fọ́fọ́ ajé níta kírun sí síta àwọn kálá sọ pé ẹ̀yin tẹ́ wá kírun sí síta yìí la ẹ kú oríire anabi muhammad sẹ́mùsẹ́mù níjọ́ kan obìnrin àwọn sáré kùtà lọ́gbà rẹ̀ lónìí sẹ́dínà abubakar bàbá wòlíì olórí gbogbo àwọn wòlíì kò sí wo ní kẹtù tó ṣe ní Abubakar Sadiq rẹ̀bí ọ̀rọ̀ lọ́pàá àwọn ẹni bí ẹni máa bú ó ní wà sínú Abubakar Sadiq orí mọ́gbà rẹ̀ lónìí ya Rasulullah ta ló kí wọn sókùnlá lónìí sínú Abubakar ni mo kí wọn sókùnlá lónìí ta ló bí ara rẹ̀ wò lónìí sínú Abubakar ni mo bí ara rẹ̀ wò lónìí ta fúra aláìní ló jẹjẹ lónìí sínú Abubakar ni mo fúra ní jẹjẹ lónìí alábìnrin nǹkan tó ṣe kò ní pèsè ara nìkan kan dọ́kà náà àbíkọ́jọ́gbọ́ ọmọ àjẹ́nà ni wọ́n mú sáà wọ́n lára ọmọ àjẹ́nà ó di wa ètò bá wà lọ́kì tí wọ́n àtúkú kẹ́lìkan kó tọ́lọ́ máa ní kẹ́lìkan kó ládùúgbò ìyá àbá wọn ṣe orí ètò bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ nù ó ní ọba wọn kí wọn jẹ̀ náà ìlà ìwọ ọkùnrin tó wá pọ̀ ọba ráyè tí ìwà ipò wà ní kíkà kọ̀ tẹ̀lé wọn sí kìntọ́ọ̀rù kìntọ́ọ̀rù nàní wájúwájú wá tẹ̀lé wọn lọ sí ẹgbẹ́ tó fi gbé tó fi sí dájú ní kéra fáàlì nínú kéra wọn ní kiri kéra wọn ní ẹlẹ́dá tó tó kìnnà ńlá ó yẹ wa ọdọ wọn nìkan kan wa ó yẹ chance ẹ islam online mùsùlùmí tó bá afáwa kan ṣe kan lórí kìláàdì olóòwò bá fi lẹ́la fún yáà ní ó ní mùsùlùmí wa wọn náà ó ti àfọjú náà ló bá lọ. tó lọ́wọ́ ọ̀dà mùsùlùmí tó ní náà كثير الله عن دارينا إن الذين كفروا من أهل الكتاب إناوي والمشركين في نار جهنم آه، فيهم خالدين خالدين في أولئك هم شر البرية يوم في لوادله لوادله قال إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية أولئك إيه؟ جزاؤهم عند ربهم جنات عدن تجري من تأتي الأنهار خالدين فيها أبداً رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه مسلمين عندنا لو كما وعد بينا كلا وعد بينا alájà kí lọ wá lóbi iná gbọ́tò kí lọ wá ní ṣọ́ọ̀ṣì kí lọ wá ní ìbàláwo kí lọ wá nínú ọ̀rọ̀ àlùfáà ti gbèrè ní àfà dúkì islam ọdẹ nàlẹ́bí nà kọ́ ló wọ́n nà lọ òfin ní mọ̀sàkọ́ mú kó tó tó wọ́n nígbà kó ló àmọ́ ti bìlá ẹ̀sùn mọ̀sàkìm ọdún wọn wà ó ọlọ́mọ̀sọ̀ ọlọ́sẹ̀ bọ̀ náà wọ́n ni sí èèyàn lè gbìyànjú irú tí ó jẹ́ pé dájú sọ pé ìtò lè jù mẹ́ náà ní ti jànáìsì lẹ́gbà tó kí jànáìsì wọ́n pé kókó rọ́jú lọ dá láàrẹ́ ò ó tún ń sí àwọn ìyókù náà tí ó ṣe déédéé tí ìwà tí ní ìdìkà olùdìjàbọ̀ tó wà ní ìdìkà kó mọ́jà lọ wà ní maserati ọdún ọdún ọdún wà máa sí wà tọrọ nǹkan ọdún àbá àwọn tó wá sínú okun ní nǹkan àmọ́ kọ́ wá jáde pé ọ̀nà lórí àbọ́dún wà ní ìtìká ìkóra arú ní dúró ní máa sínú òsípọ̀ jáde lẹ́yìn tó fẹ́ gbọ̀nsẹ̀ àbọ̀ fẹ́ wẹ̀ àbọ̀ fẹ́ tọ̀ nìkan ní gbé jáde ọdún ìwà wallahu ta'ala alam. ní ẹ̀ ṣe káfù ṣe xaṣọ̀ tẹ́ fọ́rọ̀ mọ̀bọ́n ni àríyànjẹ́ ṣe ní àsìkò mi itikaf kejì pé ancestor kejì pé wà special fún Ramadan nìkan ó lè kejì khusus fún Ramadan nìkan èyàn lè ṣe gbà míì náà kí ṣe mú Ramadan àmọ́ dá pé èyàn gbà rẹ̀ Umar bin Khattab radiyallahu anhu ó sọ fún wa níbi pé ya Rasulullah mo ṣe nazar mo jẹ́jẹ́ pé máa ṣe itikaf fọjọ́ kan mo jẹ́jẹ́ pé máa ṣe itikaf fọjọ́ kan níbi lọ́lẹ́ mú jẹ́jẹ́ rẹ̀ ṣe kí ṣe ní Ramadan jẹ̀bi ó Assalamu alaikum jùlọ. Wọ́n ní ẹlẹ́kùn kí ni ìdájọ́ àwọn tó yẹ tó bá wà ní orí tẹ́. Wọ́n máa ń sọ fún ẹni tó tẹ́lú sí jànáìzà pé lágbájá báyìí tó wà ní sàárè. Táwọn màláìkà bá bí ọ́ sọpọ́lọ̀ ọba rẹ̀ ọ̀kan ṣoṣo ni sọ pé báyìí báyìí báyìí. Wọ́n ní pùtọ̀ ìṣe báyìí tí èèyàn ń ṣàánú rẹ̀ ni àbí èèyàn ń nù ní

àwọn mọ̀lẹ́kà pé láyà súnà lọ́wọ́ ma àmọ́ràhùn alóòlà máa yóò mọ̀rún àbí ẹ̀kọ́ àwọn mọ̀lẹ́kà ní wọ́n àbọ̀ láyé tó máa mú ọ̀nà ó ní tó wọ́n tó fẹ́ dáhùn béèrè sàárè múra sí dáadáa bí ó tọ́lọ́ọ̀bà tẹ̀lé mẹ́rin àfáàwà oní àádọ́rì Abdulrahman oní àádọ́rì àwọn ọmọ ayé dìbò alákiri mọ̀kálà fún tẹ̀síwì ìmáàni wọ́n láì ìrọ̀rùn lọ́dáhùn ìrọ̀rùn lọ́dáhùn ọlọ́run bá ti lọ́rùn fún àti máa ní wọlé láyé má mú fún dáyé lọ mú kátìmúra tó máa lọ sí ibi الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد رجع سوري آيات القيامة سبحانك الله وبأمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب